ẹ kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn the matrix tó jáde lónìí ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án ọdún 2024 ẹniọlá saliu lórúkọ mi. ààrẹ tinubu ṣe àbẹ̀wò sí àwọn tí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ṣẹlẹ̀ sí ní màdúgùrí ní ìpínlẹ̀ borno ó ṣèlérí pé òun yóò ṣe ìrànwọ́ fún wọn lábẹ́ rẹ̀ ó kéde ìdásílẹ̀ àpòṣùwọ̀n kan tí wọn yóò máa fi owó sí fún àwọn tí ìṣẹ̀lẹ̀ omíyalé hàn léèmọ̀ ó ṣe àbẹ̀wò sí ibùdó ogunléndé ìyẹn idp camp ní màdúgùrí níbi tí wọ́n kó àwọn tí ìṣẹ̀lẹ̀ omíyalé ṣọṣẹ́ fún kan sí ó ní òun gbàdúrà fún àwọn ọmọ ìpínlẹ̀ bọ̀nú ipò tí màdúgùrí wà báyìí bani lẹ́rù púpọ̀ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní nàìjíríà nema ló fi ọ̀rọ̀ yìí léde bẹ́ẹ̀. Ndume sọ̀rọ̀ ó ní àwọn olùgbé agbègbè náà kan sì há sí ibi ìṣẹ̀lẹ̀ omíyalé ọ̀hún tí wọn kò sì tíì rí wọn kó jáde ẹgbẹ́ àwọn alágbàtà epo tí wọ́n jẹ́ àdáni ìyẹn ipman ti sọ̀rọ̀ lórí bí iléeṣẹ́ nnpc ṣe fẹ́ máa ta bẹntiróòlù dangote lé ní nine hundred and fifty naira lórí jálá kan lábẹ́ rẹ̀ ó ní kó mú ọgbọ́n dání rárá kí nnpc máa ta bẹntiróòlù dangote wọn ju èyí tí wọ́n ń gbé wọlé láti òkèèrè lọ. ó ní irúfẹ́ ìgbésẹ̀ yìí máa ṣílẹ̀kùn fún ìlànà gbígbé epo láti ilẹ̀ òkèèrè bó ṣe ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Obedient Movement ti buwọ́lu ìyànsípò sẹ́nẹ́tọ̀ Nenadi Usman gẹ́gẹ́ bí adelé alága ẹgbẹ́ náà tinubu náà fárígá tí kò sì padà tọwọ́ bọ ìwé àdéhùn àjọsọyépọ̀ àlàáfíà gẹ́gẹ́ bí adíje dupò ààrẹ bíṣọ́ọ̀bù bùkálí ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí olùdarí gbogbogbò àjọ káràkátà àgbáyé world trade organization ìyẹn ngozi okonjo-iweala ti kéde èròǹgbà rẹ̀ láti ṣe sáà ẹlẹ́ẹ̀kejì ní ipò ọ̀hún ìjọba àpapọ̀ yóò rí bùlà nínú owó ọjà àgbáyé halal tí kò dín ní tírílíọ̀nù méje dọ́là iléeṣẹ́ ààrẹ ló fi eléyìí léde ìgbòdàló ti sọ̀rọ̀ o ó ní òun yóò gbà tí òun bá fìdí rẹmi nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Edo ṣùgbọ́n lórí nǹkan kan ni o. àjọ tecos yóò bẹ̀rẹ̀ sí ní já àwọn ojú òpó ìpè tí kò dín ní mílíọ̀nù mẹ́rìndínláàádọ́rin tí wọn kò so pọ̀ mọ́ nọ́mbà ìdánimọ̀ NIN ìròyìn eré ìdárayá winfred scaffa ni yóò rọ́pò augustine eguavoen gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà àwọn ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àwọn ìròyìn míì lẹ́ ó jẹ̀gbádùn ẹ̀ tí ẹ bá darapọ̀ lójú òpó the matrix lórí facebook instagram tiktok youtube àti x àdúrà mọ́mi balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí ẹniọlá ṣálíù lórúkọ mi